والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله أخرجه أبو داود وصححه الحاكم وعن عائشة رضي الله عنها أن عمرة بنت بنت الجو تعودت من رسول الله صلى الله عليه وسلم حين أدخلت حين أدخلت عليه يعني لما تزوجها فقال لقد عدت بمعاذ رحمه الله قال وأما زمك تمتعها pé ọ̀rọ̀ ńlá ńlá arábìnrin yìí sọ ọ̀rọ̀ ńlá ti ń bùkátà èsì ńlá nígbà tó bá ń sọ̀rọ̀ ńlá kalẹ̀ tí wọ́n fèsì kankan àti kékeré àti ńlá ó túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam kò fẹ́ nínú ẹ̀kọ́ ńlá nìyẹn nítorí pé tí wọ́n bá ṣe pé ìgbà tí obìnrin yẹn sọ pé òun fi arọ fún anabi sallallahu alaihi wasallam tí ó sì wá wo anabi sallallahu alaihi wasallam tánàbí bá fi lè sọ jáde pé òwò mi ìfẹ́ ọ ìbànújẹ́ lánàá torí ẹ wọ́n ní bẹ nínú kádákẹ́jẹ́ ohun tó tó lé sí ọ̀rọ̀ fún gbogbo onílàkàyè torí ẹ kéde gbogbo àná lẹ́yìn ẹni tó bá ti sọ̀rọ̀ yóò mọ wá gbọ́ èsì lẹ́nu èèyàn kéde gbogbo ọ̀rọ̀ tó bá báyàn sọ náà ló yẹ kéèyàn máa fèsì sí ẹni pé nínú àṣà Yorùbá wọ́n máa sọ pé ìsọ̀rọ̀ ń gbèsè. kìí gbogbo ọ̀rọ̀ ló bùkátà sí tàbí téèyàn náà bá gbọ́n tó sọ anábì sallallahu alaihi wasallam ń kọ́ wa lẹ́kọ̀ọ́ níbẹ̀ yẹn nítorí ìbànújẹ́ ọgbẹ́ ọkàn tí ń bẹ nínú kóbìnrin ọsọ fọkùnrin pé fẹ́mi kó sì má wàá ọkùnrin kọkùnrin wa sọ jáde pé ó wù mí à púpọ̀ jù torí anábì dákẹ́ ó sí pé àwọn ànábì kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn gbẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yẹn lapa lára wọn nítorí lílapa ẹ̀kọ́ lapa lára wọn iná ló mú kí sọ̀hárí náà ti gbọ́ yé nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pé pẹ̀lú ntànábì sallallahu alaihi wasallam ń ṣe yìí ó ti hàn pa ànábì ọ̀fẹ́ wọn sọ fún ànábì sallallahu alaihi wasallam pé tẹ́yìn ọba fẹ́ èmi fẹ́ tẹ́yìn ọba fẹ́ èmi fẹ́ ànábì náà sì jiyàn ètò túmọ̀ sí wípé ìtarakùnrin yẹn gbọ́ yé ó ṣe déédéé nítorí pé ń bẹ nú àwọn èèyàn tí ó sọ pé sẹ́ńgbà tí ń ti wàá sọ̀rọ̀ wá túmọ̀ sí pé ń fẹ́ ni a ah, pàdé ìsìnkú ọ̀gbádùn so ó gbọ́ ànábì yìí ànábì sọ̀rọ̀ bá àìsílà náà sì yí ma lọ torí pé ńgbà mi ẹlòmíì lè gbẹ̀yìn yé tẹ́ yí ma lọ tẹ́ sọ fún pé ṣé mo sọ pé ń fẹ́ ni so gbàtó sì sọ bẹ́yẹn ànábì sallallahu alaihi wasallam ń yàtọ̀ sáwà tó bá lọ jẹ́ pé ànábì ni obìnrin yẹn bá wù tànàbì bá ti sọ pé ó wù mí ẹnu kan sọ pé kí wọ́n sílẹ̀kùn lè fún kọ wọlé ṣùgbọ́n àwa kúrúntù obìnrin kan kan gbọ́dọ̀ wá bọ ọkọ asọpọ ọmọlẹ́yìn ànábì ni wọ́n nítorí pé tí obìnrin kan bá ti lè sọ fún ànábì sallallahu alaihi wasallam pé òun fi rọ òun bá ànábì òun búnra òun òun bún ànábì láàrò òun tànàbì bá ti jẹ́ pé bá ń fẹ́ ó dìyàwó ànábì yẹn ni pé kò bùkátà ń sọ yìí ọlọ́run ọba ti ní tóbìnrin kan bá ti lè wá tó bá gun ìwà ànábì lára rẹ̀ tó sì wù ànábì sọ̀rọ̀ láìsí náà láti fẹ́ ó dìyàwó ẹ̀ yàtọ̀ sáwà àwa ti wá wọ́n sọ igi náà wọ́n á máa sọ igi lóbìnrin ó tó di. ìyàwó rẹ̀ so ètò à ń ṣe kókó anabi sallallahu alaihi wasallam wọ́n fi hàn wá nínú àdéhùn yìí pó pàtàkì púpọ̀ wípé ká má kà so yìgì láì jẹ́ pé amẹ́nuba sọ̀dà ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam lọ́rùn púpọ̀ láti so arábìnrin fún arákùnrin yẹn láì béèrè kí lọ́ọ́ fẹ́ fún ní ṣùgbọ́n ṣe ni hadithi yìí wá bó ṣe wá láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé sọ̀dá àpèsè kókó kò sí fọwọ́ jábútẹ́ kò sí fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú nítorí pé ẹ̀yin ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin lọ dára àsìkò ìgbà tí wọ́n láwọn fẹ́ fẹ́ ìyàwó sí yẹn tí wọ́n bá sọ wípé odidi tírélà márùn-ún ní ọ̀sán ní sọ̀dá àpè ọ̀pọ̀lọpọ̀ pé má ṣe é tí ìyàwó bá ti bọ́ sí tán tó bá ní ẹsẹ àtijọ́ kókó délé náà tó bá ti kó délé inṣàlá àwọn tírélà yẹn máa wọlé lọ́kọ̀ọ̀kan àbá àbùkù ni wọ́n máa wọlé tọ̀ yìí lọ́kọ̀ọ̀kan wọ́n sọ pé kí á nì kí ni bẹ́ẹ̀ ti torí rẹ̀ sàn tírélà kan á ń bọ́ sí wọ́n sí tírélà márùn abẹ́ẹ̀tì ẹ̀gbọ́n kan sórí yín ti pè sá síbẹ̀ yìí mọ̀ kó pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ lónìí iná ló ti pé wọ́n máa ṣe arúmájẹ yege tí wọ́n fẹ́ ọmọbìnrin ọlọ́mọbìnrin tí wọ́n làwọn fẹ́ níyàwó so tó sì jẹ́ pé ó ti wàhálà níyàn tiẹ̀ pé wọ́n fẹ́ dìgbà kan ni so wọ́n wà ní two hundred level so kò sì fẹ́ ṣe dìná ó ti wá ní lẹ́mìí pé òun máa máa mánéjì obìnrin yìí títí ìgbà tó wọ́n jáde five hundred level immediately tó ń bá ti lè dípò ń graduate báyìí mo máa sọ ọ lẹ́nu ẹ̀yin mọ irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ tó bá wọn sọ ọmọ ọlọ́mọ ẹ̀ lẹ̀ ó ti mọ nù àníyàn tó bá pa bá mà níyàn rẹ̀ náà nítorí fẹ́ torí ẹ̀sìn Islam ọgbà bẹ́ẹ̀ tẹ́ bá wo òfin tó de ẹfẹ́ ra yín lọ́kọ àtìyàwó nínú òfin ẹ̀sìn Islam bó fẹ́ kó ṣe pé ẹ̀rí kan tọ́tọ́ka sí tààrà kò sí tó fẹ̀rẹ̀ rinlẹ̀ tó múnádóko ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀rí tí ń sọ nípa ẹfẹ́ra yín ó fi hàn yín pé ẹfẹ́ra yín kọjá pé kú nìkan ni ó tún yín kalẹ̀ Islam ọ̀faramọ́ mo fẹ́ fẹ́ dìgbà díẹ̀ mo fẹ́ fẹ́ dìgbà kan mo fẹ́ tíráì rẹ̀ tọba mu tí ọba mu má ti sọ̀kadà because tó fẹ́ ra mẹ́ṣíìnì bajaj nísìn òun ló lè rí condition pé màá lọ tíráì rẹ̀ tí maṣíìnì yẹn ò bá yọ mí lẹ́nu títí ọ̀sẹ̀ kan a jẹ́ pé màá sanwó ẹ̀ tó bá yọ mí lẹ́nu ńkọ́ màá dá padà Islam faramọ́rò eléyìí àmọ́ obìnrin wọ́n wá sọ pé mo fẹ́ fẹ́ for trial nígbà tí èsì pé èèyàn gbádùn èèyàn máa lóhùn iná ló fà á ló fi jẹ́ pé ńgbà tí sàhábì yẹn tó sọ fún anabi sallallahu alaihi wasallam pé mo ti rí ẹni tí mo fẹ́ fẹ́ nínú àwọn al-Ansar anabi sallallahu alaihi wasallam pé sọ ti wò ó ni ó ní ti wò ó anabi ni lọ wò because no going back tó bá ti fi obìnrin máa sọ pé ẹ ó ti ẹsẹ bó pupa bí ó ṣe pupa lọ àti gbogbo sàṣà ti sá lójú àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ <laughs> islam ọ̀fara mọ́ gbogbo orú nǹkan bá torí délé arákùnrin yẹn anabi fẹ́ tara àdéhìí fi hàn wá pé ọ̀rọ̀ sọdá kì í ṣe kókó ṣe pàtàkì kò sí múláwádà alánàbí ọba ti so yìí yẹn kó a sọ pé in the future ọ wà tó ọba fún anabi ní kí lọ fẹ́ fún ní sọdá arákùnrin yẹn ní aṣọ tí mo dàbò yìí sìgbà yìí ti mọ̀ john ọ̀pọ̀lọpọ̀ lásọ méjìlá yìí ẹ̀rí pé ní ìsìn tẹ́ máa ń pariwo tẹ́ ń sọ pé nǹkan dá nǹkan lọ dáadáa bí kò má ní aṣọ bíi mẹ́wàá kọ àbẹ́ kọ́ ni kọ́dà lómi tó máa sọ pé tó omi jà sọ mẹ́wàá lọ ní òrùka ah, ó sì ń ra burú rò mí aṣọ mẹ́wàá lásán má ti sùpọ̀ gbádùn <laughs> torí pé ẹlòmíì aṣọ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó lé lọ́dọ̀ rẹ̀ àwọn sọ̀hábà yẹn aṣọ ẹ̀yọ̀ ká wọ́n wá ní aṣọ ti ń bẹ lọ́rùn mi yìí ni ẹnu kájọ sanabi sọlá àṣọlá ni tá a bá wá pín sí méjì sí yọ pa wọ́n ma kò ní ka ọmọ ìdí nu gbà sẹ́ni gbàgbé anabi sọlá àṣọlá ni ọ̀rọ̀ tó ní tá a lè máa ṣe sọ láti wà pẹ̀lú aṣọ ẹyọ kan lọ́rùn anabi ní irú béèrè wọn sí ìtọ́pọ̀jù nínú yín wa níjú aṣọ kan lọ láyé bí jálẹ̀ ń béèrè yẹn ni kọ́tọ́ kẹfà sọ̀kan ṣe sọ láti torí pé ọ̀pọ̀lọpọ̀ yín ló ní aṣọ kan lọ láyé ọlọ́run bá mi ṣe àlékún ìyọ́nú fáwọn sọ̀hábà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn náà ni ẹni tó ṣe pé wọn kó lé ayé ìjọ àwọn náà gbé Islam wọ gbogbo kọ́nà àwọn ni ọlọ́run tara wọn mílẹ̀ máwọn kèfèrí lẹ́sẹ̀ àwọn náà ni Islam fi dé Europe àwọn náà ni Islam fi dé ibi tó jìnnà jù láfíríkà kó tó ipá àwọn sàhábà wa parí radiyallahu anhum wa ardahum. àwọn lónìí kí là ń ṣe fún islam pọ̀lọpọ̀ tó ń jàǹbá islam ló kọ pa ìṣiṣẹ́ fún islam pọ̀lọpọ̀ ń ba islam lójú jẹ́ ni lórúkọ pàwọ́ là ń ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ fẹ́ tara rẹ̀ wọ́n jẹ́ ni kí ẹ ṣe kí wọ́n ṣiṣẹ́ fún islam wàlá hàwùlà wàlá quwwata illa billah anábì sallallahu alaihi wasallam wá sọ fún pé lọ wá nǹkan míì wá yàtọ̀ sátọ̀ yìí arákùnrin bá gbé rọ́bà délé sẹ́mọ̀ pé nísìnyí láì tí ì wọlé òde lọ wà tó máa ń sọ fún ẹ pé ṣé onírìchájébù làm nínú yàrá rẹ tó o bá ní ọmọ tó o bá sì ní ọmọ èmi á sọ pé ṣé onírìchájébù làm ẹ ní o lọ wọlé o ṣe yóò ti sẹ́mà jábọ̀ kó tó di pọ̀ wọlé ìdí nu balil insanu ala nafsihi basira èèyàn gan tẹ́ rí yẹn ojú rẹ̀ ọ̀fọ́ síra rẹ̀ ọmọra rẹ̀ nínú ẹ̀mí ìbá náà sọ pé òkùnkùn kì í kò nínú ọmọ mànú so ìwọ́n ti mọ̀ pé òní rechargeable lamp nílé ọwọ́ sọ pé ntó ṣẹlẹ̀ ni pé mi mà béèrè bí nírí ńgbà tó ṣe pé wọn ò múná wa ọmọ tó kó sínú ilé kó tó di so eléyìí túmọ̀ sí pé àwọn sọ̀hábà máa ń gbọ́rọ̀ sànàbì sallallahu alaihi wasallam lẹ́nu ti ó ti mà yí pé tí wọ́n ní kó wọn lọ wà ń kìí ṣe ní tèèyàn lè wárí àmọ́ kó máa lọ sallallahu alaihi wasallam wọ́n ní kó lọ wọlé wò bóyá ó lè rí nǹkan kan ọwọ́ àṣà ìgbọ̀rọ̀ ó hu egun létí òun náà fi wá di pé súrà tó sọ̀kalẹ̀ lórí rẹ̀ bí Abu Lahab abẹ́yìn fẹ́rù ẹ̀ bàbá yìí bá sáré ó délé màtí ó délé kò rí nǹkan kan bó ṣe lọ náà lọ padà dé wọn ò rí nǹkan kan wà nàbì sallallahu alaihi wa sallam ànábì ní iltamis walau khataman min hadid wá nǹkan kan wá tó lè fún ọmọbìnrin yìí ní sọdáàkì kódà kó ṣe pórùka irin akramakumullah òrùka rin òrùka ṣètọ́ni kọ̀tọ́ kéèyàn ó lò òrùka gold òrùka haram kọ̀tọ́ kọkùnrin ó lò halal ní fáwọn obìnrin haram ní fáwọn ọkùnrin àyàfi. òrùka fàdákà sílvà ẹ̀tọ́ ní fọkùnrin àti obìnrin àlùmọ́ yìí nítorí ẹ̀ anabi sallallahu alaihi wasallam àkọ́kọ́ gbà tí ọkọ ṣe òrùka fàárẹ góòlù ni wọ́n fi bá a ṣe anabi fi eléyìí fi ń bẹ láàrin ìka àtàrin àti lànàbì fi sùn àwọn sàhábà rí ta rí báyìí kálukú náà ọ̀yá ẹgbẹ́ mi náà rọrùn ká ní níbi wọn ṣe ń tẹ̀ lànàbì tó kálukú ẹbá mi náà rọ̀ kan ẹbá rọ̀ kan ànábì bá rí òrùka góòlù lọ́wọ́ wọn à ànábì bá rọ ayò kan ọ̀sọ́ nù sáńtẹ̀ yìí ṣé gbogbo nǹkan náà ni tẹ́ bá ti rí tánàbì ti ṣe lẹ́yìn náà ó ṣe so kálukú náà bá rọ̀ nù ànábì bá tún ní kí wọ́n bọ̀ ń rọ òrùka mi látara fàdákà sílvà ṣe eléyìí wá ní ànábì fi sọ gbogbo sọ̀hábà náà bá tún lọ sí àwọn náà sọ̀wọ́. òrùka rin òrùka ṣẹ̀pánì ńlọ́pọ̀ láwùjọ Yorùbá wa yìí iná ìfìrí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ́yìn àṣetọ́ọ̀nì ni wọn. ẹ̀yin mo rò pé ẹ̀yin náà ti ríru àwọn òkà bẹ́ẹ̀ rí àwọn òkà kan tẹ́lẹ̀ gbígbà tán lọ́rin tán wérin tán lọ́rin tán lọ́rin tán lọ́rin torí ògbódò tán fi sọ́wọ́ tó ju wọ́n rí kóńgbà ńgbà wọn bá fi sọ́wọ́ ó lè pò ká àgbákò sẹ́bàǹsì àlùwó àlùkì ẹ̀rí pẹ̀lú àwọn arìn òfo wọn máa fi dé omi ìtàn bá tún ṣe tí wọ́n tún lè kún lọ́dà bí kópa bí kópa dẹ́njà so gbogbo eléyìí khatamu shaitan òrùka shaitan ni má bàa wọn fi sọ́wọ́ má bàa wọn fi sọ́wọ́ ẹ̀yin ò rí pé ọ̀pọ̀lọpọ̀ yìí má ní wọn dà wọ́n ti kókò kúkú sọ́pọ̀lọpọ̀ lẹ́nu látàrí ilé tó ti jáde ìgbàgbọ́ àwọn bàbá àtìyá rẹ̀ tí ayé lé ìyẹn gbílé ayé lásán báwọn ìyẹn máa ní nǹkan kan ní láti fi kojú nǹkan kan so ẹlòmíì tọ́jú òrùka sínú àpàtì òrùka gán tún dá ní àpótí ti ẹ̀rọ ńdó wọ́n tún á kó dọ́lọ̀ wọ́n kò sí nsàlẹ̀ fóòmù tó tún á fò kàǹtì lórí níjọ́ tí òde bá dà o àbẹ́ rí nǹkan mọ́ ọlẹ́ burúkú ìwọ ṣẹ̀ṣẹ̀ máa wọ òrùka ẹlòmíì ti fi ẹsẹ̀ fọ́ gbogbo ẹnu ẹ̀ so ó túmọ̀ sí pé àwọn òrùka àṣetọ́ nìyẹn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kí á ló dé tí wọ́n fi máa sọ yí pé walau khataman min hadid lọ wá nǹkan kan wá kódà kó ṣe òrùka ni wọn lánàá bí sallallahu alaihi wasallam ó fi ń tọ́ka sí pé nǹkan náà bá yẹpẹrẹ jù bẹ́ẹ̀ lọ láti wá nǹkan kan wá tá a fi sàmì kó fúnyàwó rẹ lówó òfẹ́ wàyí ńlá bó bá mórùka ni wọn ànábì ò ní gbà o wọn ò ní gbà kóbìnrin yẹn gbà o Allahumma àfi tó bá pé ìrìn yẹn pọ̀ débi pé wọ́n lè yí ọkùnrin fi sasẹ́ irin tí wọ́n fi sòrùka bóò ló ṣe lè tó sasẹ́ sọ eléyìí wọ́n máa ń sọrú rẹ̀ kìí ṣe nítorí pòkà yẹn gangan wọ́n gbà lérò wọ́n ń sọ láti fi ṣàpèjúwe pé ntọ́ fẹ́ fi ṣe sọ̀dá àfin kọ́ba yẹpẹrẹ kó kéré jù bẹ́ẹ̀ lọ sáti wá nǹkan kan wá èyí túmọ̀ sí pé a ọmọ tèmi wọn ju iye sọdá kìtọ fẹ fún yẹn lọ nígbà tí èsì pọ ọmọ tó ń sè ọmọ èèyàn lọ fẹ fẹ gbàgbára ọkùnrin bá ṣe máa náà kò lágbára rẹ sáàni kọ lọ jalè ni ó sì nífẹ̀ẹ́ ọmọ yẹn ọmọ yẹn náà nífẹ̀ẹ́ rẹ ṣe ẹgbà sọdá kéèyàn gbogbo bó tilẹ̀ wù kó kéré ma ọlọ́run ọba ó forí sí ìtumọ̀ rẹ nìyẹn lẹ́yìn wá gbà náà wọ́n ní iltamis walau khataman min hadid lọ wá nǹkan kan wá láti fún obìnrin yìí ní sọdáàkì kódà kó ṣe pé òrùka rìn èyí túmọ̀ sí pé lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá fi fẹ́yàwó lórí kò ní sí sọdáàkì àní jẹ́ kó wá pẹ̀lú obìnrin yẹn igi tí wọ́n sọ kò lálàáfíà wọ́n lè sọ yìí lórí pé sọdáàkì obìnrin yẹn gbèsè ni lórí rẹ̀ eléyìí tó ṣe pé tó ọba rí san tó fi kú wọ́n yọ nínú dúkìá rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àmọ́ wọ́n fi lágbájá fún tàmẹ̀dọ̀ lórí pé kò ní sí sọdáàkì ọlọ́mọdé eléyìí tó túmọ̀ sí pé ń tẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ máa tanra yín dànù pẹ́ ṣèyàwó sàrà òdo ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn o òdo ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn lábẹ́ òfin ọlọ́run ẹni tí ó bá ti fẹ́yàwó yọ fẹ́yàwó lórí pé yọ san sọ̀dáàkì sọ̀dáàkì yẹn kò bá wàá kéré jù bẹ́ẹ̀ lọ wọ́n san fún obìnrin tóbìnrin bá sàtìyọnu sí lè jẹba sáwa lè lóru àwọn àdéhùn yìí láti sọ pé gbogbo ẹni bá fẹ́ nìkan ó yẹ kó lè fún ìyàwó rẹ̀ lórùka yàtọ̀ sí sọ̀dáàkì. So òrùka tí ó máa jámì wípé èèyàn fẹ́yàwó òrùka tí ó jámì wípé èèyàn ti lọ́kọ náà kí èèyàn fẹ́yàwó ni tọwọ́ ọkùnrin èèyàn ti lọ́kọ ni tọwọ́ obìnrin tí èkíní kejì wọn máa wá sọ ọwọ́ ẹnì kejì láti gbàdégbà tí sórùka yẹn bẹ́ńbẹ́ àbò ti yọ tó bá ń bẹ́ńbẹ́ àmì pé you are committed tó bá ti yọ kí ló ń ṣẹlẹ̀ mo rò pé <laughs> ah, no mo fẹ́ sálọ ọ̀la ni mo á yọ lẹ́ka ah, ṣé wọ́n ní ká máa yọ nítorí àlọ́ ọ̀la ni <laughs> irú àwọn mẹ̀ṣáàkìlì yọ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ alẹ́kùlàhàl òrùka yìí sàmì ìgbéyàwó nínú ẹ̀sìn Islam òrùka kìí ṣe àmì ìgbéyàwó nínú ẹ̀sìn Islam òrùka ò sì sí nínú tí wọ́n máa fi gbé ìgbéyàwó lárugẹ nínú ẹ̀sìn Islam òrùka kò sì sí nínú tó yẹ káwọn mùsùlùmí kí wọ́n máa pín lẹ́yìn pé kọ́kọ́ fúnyàwó rẹ̀ kò sínú ẹ̀ nínú àṣà àwọn kèfèrí ni ìbẹ́yìn náà ti mọ àwọn òyìnbó nínú àṣà tiwọn ni nígbà tí wọ́n kọ́kọ́ bóbìnrin sọ̀rọ̀ wípé àwọn ọ̀fẹ́ tí wọ́n bá lọ ṣe kí ni ẹ máa ń pè bóyá introduction or what you so call it onírú òrùka tí wọn bá tún di pé wọn so igi tán ó tún nírú òrùka tí wọn pé gbogbo ògbésí ayé tí wọn bí dírámà náà so yíyá tí wọn bá fẹ́ so igi ní sọ́ọ̀tì so pàìtọ̀ òun lè sọ pé tí ààrẹ nìkan tó tako ká so arákùnrin yìí àti arábìnrin yìí pọ̀. sẹ́nìkan ní objection àbí ó ní objection ẹ̀sẹ̀ fún one school ni so ẹnìkan kan ọba sọ̀rọ̀ gbà náà wọ́n ṣẹ̀ṣẹ̀ tó pé àmọ́ bá ṣe so igi rọ́ torí pé òfurufú ni wọ́n fi ń kùn òfurufú torí ẹ mọ̀ pé lẹ́sẹ̀ bá àdàlù kó fèrè dán wọ́n ti bára wọn sùn títí títí títí wọ́n wọ́n ah láyé láyé lọ́wọ́ so sẹ́nìkan máa nínú objection please kí ló dé nínú ìpéjọ kan tí òun lọ ra kara lẹ́bàá lé wọn so ọmọbìnrin yẹn ní láti mọ́ òun lójú so ń dẹ̀ ń wò pé bí ó sì máa mọ ọkọ lójú náà yẹn so di afọ pàìtọ́ ẹ má wulẹ̀ pé ẹ so yìgì kankan láàrin yẹn any other objection lọ ra kara ọmọ ibóbìnrin máa má ti tẹ́lẹ̀ rẹ̀ <laughs> gbogbo àwọn sábàbí tí ò já mọ́ kankan sọjọ́ máa láwọn so wọ́n pọ̀ sí rọ̀hún wọ́n máa fò kàṣẹ síra wọn lọ wọ́n tún lè ní kó fi ẹnu gbé kéèkì sẹ́nu obìnrin sẹ́nu pé bí dírámà náà sáni àwọn tí ò gbádùn tẹ́lẹ̀ ń jẹba torí ẹ̀ wọ́n á ní àwọn mùsùlùmí kan wà tẹ́ pé nínú àmì ìjàmá àwọn òun náà ní pé tí wọ́n bá so iyì láàrin àwọn ọmọ àjàmá àwọn wọ́n gbọ́dọ̀ fò kàṣẹ ẹ̀wọ̀n kọ́ àwọn olódò nìyẹn ìbọ́sẹ̀ ní jàmá àwọn àǹsẹ̀ àbí òye wa kìí ṣe islam fàwọlẹ́lẹ́ sọ̀rọ̀ wọn lọ́kọ́ jàmá ló ń bá ń ṣe ṣe islam odó ti pọ̀ ń bẹ̀ jù odó burúkú ti pọ̀ ń bẹ̀ jù kìí tó sòdó láti torí ẹ̀ akramakumullah kò wá sí tó burú kí máa lòrùka o kò sì sí tó burú kọkùnrin náà lòrùka o nítorí pé òrùka ó ń súnà nàbì Muhammad sallallahu lópin ìgbà tó wá pa nìyẹn wa lórí òrùka táwọn á lò nípa nǹkan ṣe anabi wa muhammed sallallahu alayhi wa sallam sáti má lórúka gold ìwọ ọkùnrin tọ lẹ́yìn rẹ̀ àti tó tẹ̀lé ó wá látọ̀dọ̀ ali ibn abi talib radiyallahu anhu wọn lọ sọ ipe la yakunu al-mahru aqalla min asharati darahim akhrajahu ad-daraqutni mawqufan wa fi sanadihi maqal ipe sọdá kí ọgbọdọ kéré kọ́bọ̀ mẹ́wàá dirham atuma rẹ̀ si kọ́bọ̀ dinar atuma rẹ̀ sí sílẹ̀ dirham ọ̀nà lówó fadaka dinar olówó gold gootu. í ṣẹgbẹ́ kọ́bọ̀ mẹ́wàá àmọ́ kó lè bá a súnmọ́ làákà ìwà sọ akérèmọkùnmọlá kí ló pé dirham dirham ni dinar dinar. ìdá kan nu mẹ́rin sílẹ̀ ó ní dírhàmù mẹ́wàá yẹn àkọ́kọ́ ìgbà wa yọ fẹsẹ̀ rinlẹ̀ kódà tí wọ́n bá gbà wá lórí pé ọ̀rọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu ni kò fẹsẹ̀ rinlẹ̀ nítorí pé ọ̀rọ̀ wà nínú ọ̀nà tó bá dọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ni al ibn ni kò tún ní sẹ́ẹ̀rì ń bẹ̀ nítorí kìí sọ̀rọ̀ anábì muhammed sallallahu alaihi torí pé anábì ọlọ́run ti wá lọ́lọ́run ní ká tiẹ̀ ń sọ abẹ́ máa di nǹkan tá a lè mẹ́rin ń bẹ̀ tó bá ṣe pé ńgbà tí sọ abẹ́ kan tako nínú àwọn sàhábà yòókù á sọ pé ọ̀rọ̀ sọ abẹ́ táàsì rẹ̀ nǹkan tó tako pé asopẹ ni wọn kò lórí ẹ wọn wà ní báwo lẹnu wọn ṣe kò lórí ẹ wọn ò sọ̀rọ̀ láti kín ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn àkàn gbọ́ pé wọn sọ nǹkan kan tó tako ni àwa sọ pé eléyìí là ń pè ní ijma'un sukuti bí ẹnu wọn kò lórí rẹ̀ pẹ̀lú pé wọn gbẹnu lọ nítorí pé àwọn sọhábẹ sọlódò wọn ní màdébi pé tí ẹnìkan bá sọ tí ò da wọn tako nítorí tí wàá mú wọn má takòun ó tún máa fìfẹ́ ni wọ́n kò lórí ntọ́sọ̀nù nítorí pé àsòkòtò fi ma'radil bayani bayani dídákẹ́ tí wọ́n dákẹ́ níbi tó ti yẹ kán ṣàlàyé òun àlàyé ni dídákẹ́ òun ga fúnra rẹ̀ torí ẹ̀ irú ọ̀rọ̀ tí àlè sọ yìí àmọ̀pọ̀ ńlọ sọ àwọn sàhábà mi tún sọ ń tọ́ takò. àwọn sàhábà mi sọ ń tọ́ta kò kò sẹ́rì ń bẹ̀ ṣùgbọ́n pàkan nínú àwọn fuqaha Abu Hanifa àwọn sọ pé sọdáàkì ọ̀gbọ́dọ̀ kéré dirham mẹ́wàá bẹ́ẹ̀ náà Malik rahimahullah àwọn sọ pé sọdáàkì ọ̀gbọ́dọ̀ kéré sí dinar. that is ìdákanu mẹ́rin sì lè kan gold torí ẹ̀ ló ti jẹ́ pé lọ́dọ̀ màlìkíyà tí wọ́n bá fẹ́ so yìí lónìí wọ́n sọ pé sọdáàkì ò gbọ́dọ̀ kéré sí rúbọ̀ dìnnàr rúbọ̀ dìnnàr ó sì túmọ̀ sí twenty thousand naira lónìí lápèjú ètò túmọ̀ sí pé àkọlù sọdáàkì lọ́dọ̀ màlìkíyà òun náà twenty thousand naira tó ẹni tó tó wá lọ so igi ọ wá ní two thousand five ó fi sẹ́ńpìlò ó ń ṣàwàdà ni àbọ̀ ṣàwàdà ó ń ṣàwàdà lọ́dọ̀ màlìkìyà torí pé wọ́n ní kò gbọ́dọ̀ kéré sí rọ́bìrì dínà ìwádìí sì fi hàn pé tá a bá dá ìbátẹ̀ sí náírà rọ́bìrì dínà ó ti wà equivalent to twenty thousand naira torí ẹ̀ kàlẹ́ndà kan wà tó máa ń ṣe tó máa ń pè ní timing committee calendar sọ àwọn kan ní Kaduna ni máa ń ṣe sọ wọn máa sọ àwọn àkókò sọláàtì nílùú kọ̀ọ̀kan níbẹ̀ náà wọ́n ti sọ pé téèyàn bá pààyàn tí bá fẹ́ gba díyà iye báyìí ni díyà jẹ́ náírà wọ́n sọ millions tó jẹ́ tí wọ́n bá fẹ́ gbowó ẹ̀mí tó bá sì jẹ́ pé ìyàwó lẹ fẹ́ gbé àkọlù sọ̀dà lónìí wọ́n ti sọ pé twenty thousand naira òní rọ́bọ̀ dínà ibi tí gbogbo wọn gùn lé náà nírú àwọn ọ̀rọ̀ yìí wípé sọdá kíkan ọ̀yẹ kó kéré asharati darahim asharati darahim ọ̀nà ni rubu'u dinar so àwọn olùmọ̀yókù bíi alimami shafi'i rahimahullah ahmadu bin hanbal àwọn ò àwọn ò lọ sídìí pé rúbọ̀ dinar àbí asharatu darahim ń táwọn sọ ni pé èyí tó kéré jù nínú sọdáàkì la hadda li aqli sọdáàk kama annahu la hadda li akthari kò sí òdiwọ̀n fèyí tó kéré jù nínú sọdáàkì gẹ́gẹ́ bí kò tún ṣe sí òdiwọ̀n fèyí tó pọ̀ jù nínú sọdáàkì téèyàn bá ń fún yàn ní sọdáàkì kò sí iye tó lé fún tásọ pọpọ jù ajẹ́ pé nídàkejì náà kò sí iye tó lé fún tásọ pọ kéré jù bishọ́ọ̀tì rírọ lópin ìgbà tóbìnrin bá ti yọnu sí tó fún eléyìí lọ́rọ̀ Ṣafi'i àti Ahmed ọ̀rọ̀ wọn yẹn òun lọ dọ́gba jù nítorí pé àdìsí tá ti kà síwájú. Si àtẹ̀yí tá a tún mẹ́nubà ṣáájú eléyìí ó fi hàn yín pé wọ́n ní kẹ́nìkan lọ wá nǹkan kan wá kọ́dà kó ṣe pé ó kéré lówó ó ẹ̀rí pé àwọn ìgbà wa tí ó síwájú tọ́ka sí pé islam fàyè gba sọ̀dáàkì kó lè kéré níye kó sì yẹpẹrẹ nípò débi òrùkarin sórùkarin láwa máa rà pẹ̀lú dẹ́rọ́hàmù mẹ́wàá tàbí rúbọ̀dì náà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ àwọn ẹni tó ń sọ pé kò sí kò sí òdiwọ̀n séyìí tó kéré jù nínú sọdáàkì gẹ́gẹ́ bí o ti ṣe sí òdiwọ̀n séyìí tó pọ̀ jù nínú rẹ̀ ọ̀rọ̀ wọn lọ dọ́gba jù. wàyí o àwọn ẹni tó ń sọ pé asharatu darahim àbí rubu dinar àwọn tó ní ẹ̀rí mi lọ́nà mi wọ́n ní téèyàn bá jalè èló lèèyàn á máa jí kó tó di kó wọn gé lọ́wọ́ rúbọ̀ dínàr tí ẹ̀ máa ti jẹ́ rúbọ̀ dínàr ọwọ́ rẹ̀ ti di ó ti di ọ̀pọ̀pọ̀ tó yẹ pé wọ́n lè gé tọ́ nígbà tó ti wá jẹ́ pé iye téèyàn ó jìnnà tí wọ́n fi gé oríkèé ó yẹ kó jẹ́ pé iye náà rèéyàn ọ̀sán ó kéré jù téèyàn ó fi lẹ́tọ̀ọ́ sí abẹ́ obìnrin torí pé oríkè kan ló náà wọ́n á fi iye tí wọ́n máa jí tí ó fi dẹ̀tọ́ pé ká gé ọwọ́ olè dànù wọ́n fi ṣe déédéé iye tó yẹ kéèyàn san tí ó fi lẹ́tọ̀ọ́ sí oríkèé obìnrin tó fẹ́ jẹ gbádùn lára rẹ̀ ṣe eléyìí àwọn olùmọ̀fihàn yìí pé kíyàsùn màlfàrì ọ̀rọ̀ tá a fi wéra wọn ni tí ìyapa tó sì pọ̀ ń bẹ láàrin wọn kó náà ṣe lè fi olè jíjà wé ìyàwó fífẹ́ ẹ mọ̀ yín pé tí wọ́n bá jalè tán tí o lè sì di tó tó owó tà ń sọ̀n wọn ò ní kíkọ́ kárì ìyá ló wọn fi tiẹ̀ jẹ ìyá tó sì gbóná oníka gé ọwọ́ rẹ̀ dànù ṣùgbọ́n tí ọkùnrin bá fi lè fẹ́yàwó ìgbádùn ló wọn fi rí ìgbádùn pé ìyàwó di tiẹ̀ kí wọ́n jọ máa gbádùn ara wọn báwo lẹ́sìn wá fi ìyà tẹ́ fi wé ìgbádùn kìyàsán màálífàrì ìfi nǹkan tí ò jọra wọn wéra wọn ni ní ìgbà tí Ibn Hazm rahimahullah tóun ti jẹ́ pé tẹ́lẹ̀ náà òun yìí fẹ́ gbọ́ pé wọ́n ti kìyàs tó ń pé ọ̀wọ́hìrì òun lòun bọ́rọ̀ bá ṣe wá lágbà ó ń sọ yìí pé tí ètò tiẹ̀ dá díẹ̀ bá ń bẹ́ nù kíyàs kò sí ètò burú tó léyìn gbogbo ilé ayé kíyàs <laughs> eléyìí olóburú ju gbogbo ilé ayé kò sì yá wa lẹ́nu torí pé ọmọlẹ́yìn ṣètọ́ni làwọn kíyàs sòsúnà ṣètọ́ni kàlélẹ́yìí <laughs> torí di eléyìí. ẹ ká máa pé sọdáàkì kò gbọdọ̀ kéré sí iye báyìí ètò dọ́gba jù ni pé kò mú wọn lẹ́ẹ̀kín ìwọ náà wàá wò dáadáa yìí sọ ewúrẹ́ lọ fa yìí sì sọ ma à ń bọ̀ síbọ̀ sí ajá báwo á <laughs> èèlò sọ láti ẹ ẹ mbẹ́nu ẹ̀mílò ẹ lè sọ yìí tọ́jà mi tó bá já ẹ̀mílòpù yẹn wọ́n máa rí ó dàbí obìnrin kan tó lọ sí kọlọ̀ fọkọ̀ so wọ́n á bi obìnrin yẹn léèrè pé èló ni sọdáàkì tó fún ẹ níjọ́ tó fẹ́ torí pé kọlọ̀ ti ṣẹlẹ̀ ó kéré jù adásọdá kì padà tọkọ bá fẹ́ jù bẹ́ẹ̀ lọ ó lè gbà jù bẹ́ẹ̀ lọ torúkọ lọ sọ pé fala junaha alayhima fima iftadat bi máa yùn kò sí ní tó burú lórí ọkọ àtìyàwó lórí iye yòówù tóbìnrin bá fi sọ̀rọ̀ padà fúnra rẹ̀ torí ẹni tí obìnrin ń kúkú lájà mọ́ òun máa ti kóló òun máa kò sí wàhálà tó bá ti lè san seven fifty thousand ó lé ní ọ̀nà ìwọ tó yẹ pé seven thousand five ló fò o tún wá times ẹ̀ by what seven fifty thousand okay yes ọ̀rọ̀ fẹ́ ra freedom ni freedom wà àbí ọ̀wọ̀n àtúntò kọ́ lọ́nà tó kò fàlẹ́ àjùnà àhàlẹ́ yìí má fi ìmọ̀ tẹ̀tẹ̀ bẹ̀ gbogbo nítòbìnrin bá fi rárá rẹ̀ padà kò sẹ́sẹ̀ torí ẹ ó yẹ kéèyàn gbẹ́sìn yìí ìbẹ̀rẹ̀ obìnrin yẹn ó ti mọ̀ pé à long journey ìyá kí tó wá padà sílé wọn pé kí ni wọ́n fẹ́ sọ kọ́lù ah, bàbá ti lówó àwọn olówó kan tá a lè kó kálẹ̀ o so kálukú ọgbọ̀n so kí làwọn fẹ́ fààyọ̀ ń bẹ̀ ní ìsinmi pé ìgbà tí àwọn tí wọ́n sọ yìí pé sọ̀dáàkì kò gbọ́dọ̀ kéré sí iye báyìí táwọn sọyìn àwọn náà ra ìfọbìnrin ó tilẹ̀ jẹ́ pé ẹ̀rì tí wọ́n fẹ́ fi ra yìí fún kò jẹ́rì obìnrin yẹn wá sọ kó lọ̀rọ̀ tà wọ́n á ní ìlú lọ́kọ̀ rẹ fún ẹ níjọ́ tó fẹ́ ó ní à fún mi ní nǹkan ẹnìkan bá ní ṣé ìsìnkú ń sáwàdà wọ́n láwọn àna ẹbí wọn léèrè lọkùnrin bá ní rọ́ọ̀nì pa ọ́ tọ́fẹ́ sọ pé mi fọ́n sọ̀dá kì í jọ yẹn ẹ fún mi tó bá yẹ pé ẹ bá fún mi tẹ́wọ́n pé ní òpùrọ́ náà sọ pé lẹ́rìí òǹbẹ lọ́rùn ẹ sọ mi fọ́n two thousand padà àti kọ́kọ́ rò pé ó pé two hundred thousand two thousand tóbìnrin lè bínú dàlù láyà mi obìnrin ní òfún mi two thousand two thousand nípa ó lò fún mi ó lè ní ojú agbo tó ń fi sẹ́ńbúlò pé àló fún mi ní nǹkan kan sẹ́ẹ̀ wọn á ní ọ̀dà kò sí wa ṣéńjọ yẹn tí wọ́n ṣe fídíò coverage ó ní wọ́n ṣe ìgbà tó ń fún lówó yẹn ṣé bàbá oníkámẹ́rà gbé e? ó ní wọ́n gbé e. àfi tí <laughs> wọ́n mú fídíò wọn lọ tù lánàá wà ẹ wò yẹn tí àwọn ọkùnrin mi burú bàjẹ́ kò fún kọ́bọ̀ ó tún fẹ́ gbowó àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so eléyìí tó ó sì wọ́n ti jọ gbégbégbégbé sọ yẹ kéèyàn máa bẹ̀rù Ọlọ́run because ẹni tẹ́ ẹ̀yàn jẹ́ lè má lè mú yín àmọ́ lọ́n tó da gbogbo wa ńkọ́ níbo lẹ́yìn tẹ́ gbàtà ṣe eléyìí dẹ́ba nítorí rẹ̀ Islam ọgbà pẹ̀lú fóbìnrin sọ̀dọ̀ àkìkọ́ pọ́ọ́ islam bákan náà onísọdá kílé kéré jọjọ nítasa nílò ní sóbìnrin yẹn yọnu àbí ọyọnu tó bá ti yọnu alhamdulillah ṣẹlẹ̀ ìgbà tí Umar radiyallahu anhu tó fẹ́ ṣe òfin kan wípé sọdá kí n ti wọ́n jù àwọn ọmọbìnrin fẹ́ máa lélẹ̀ kò fẹ́ rọrùn fáwọn ọkùnrin láti máa rí àwọn sọdá kéèkàn yẹ́bẹ̀ ṣe rí ní nàìjíríà tí wà á náà ni ní zamfara kìnnì kan sẹ́nitọ́ kẹ̀bírù kìnnì kan láwọn ará zamfara yẹn wọ́n lọ fẹ́ ọkọ so ọmọbìnrin wa wu adùn tí san nítorí tó nìkan ọwọ́ ló ti pọ̀ jù so tí wọ́n fi sin àwọn ọmọbìnrin mẹ̀kúnnù pàápàá jùlọ tó ti dọ́mọ òrukàn látàrí à ń gbé ní pàǹjì ní gbé tí ń ṣẹlẹ̀ lágbàbẹ̀ kí wọ́n fi sin wọn lọ ilé ọkọ ọwọ́ tí wọ́n bù nínú sọ̀tà kìtì ẹ̀yẹn àtẹrù tí wọ́n san torí pé wọ́n fẹ́ fẹ́ wọ́n sì fi sin àwọn èèyàn mẹ́rìndínlógún lọ ilé ọkọ gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú wọn wá ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wọn ni ah ntí àwọn rí gbà ọkà màmá ọkọjá sísọ òkè ẹni tí wọ́n wá wọ́n burondo nínú nǹkan tí wọ́n fò kí ló kù adúrú mélòó ló kù tó tí sọdá kínní abá tó ti papọ̀ jù ọkùnrin máa ń gbòòrò tí sọdá kínní ọ̀sán bá ti papọ̀ jù because at the end of the day èèyàn ló ń fẹ́ kìsì màláìkà tó bá wọlé tó bẹ̀rẹ̀ sí ní gbé wàyọ ìgbà náà ló bẹ̀rẹ̀ sí ní call attention ara rẹ pé sẹ́ni tí mo san dúró mílíọ̀nù sí ilé lórí ẹni wá ń ṣe báyìí à so níbẹ̀ yẹn à ó fi mu rẹ̀ dání so lẹ́yìn wá gba náà gan tó bá tún ti pọ̀ jù yọ sọ ọmọ àtàwọn òbí rẹ̀ gan dọ̀tá kí ẹ òun fẹ́ bọ́ ọmọ sọ̀rọ̀ òun fẹ́ ọmọ àwòlọ́fẹ́ bá sọ̀rọ̀ ọmọ tó ti tà àbó gbádùn àbẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ tó nítorí ẹ̀ mo bá ti jẹ́ pé owó bá ti papọ̀ jù torí délé yìí ẹ ọ yẹ kí àwọn èèyàn lákèésì àwọn àwùjọ kan wà tí wọ́n sọ ọkùnrin lè fẹ́ dàgbà kọ́fẹ́ máa kanlẹ̀kùn forty years of age kó tó lè fẹ́ fẹ́yàwó nítorí àwọn conditions tán ti tò kalẹ̀ ti pọ̀ jù wọ́n lè sọ pé àwọn tírèé tí wọ́n bu ráìsì sí ń jọ ìyàwó yẹn kó gbọ́dọ̀ kéré sí two hundred tó ń fi pe àwọn èèyàn wá bíi wàlíìmà lẹ́yìn tó bá ti so ìdí tán gbogbo tírì kọ̀ọ̀kan wọ́n sì máa gbé àgbo dídí kọ̀ọ̀kan sínú rẹ̀ torítorí ká lè bá a mọ̀ pé kì í sáàbọ̀. àwọn eléwúrẹ́ láwùjọ wa bí èlò la lè ra àgbò kan ní adúpẹ́ fọlọ́ pélé a ti lọ kàkàpọ̀ dínwó ara ní seventeen seventeen thousand seventeen thousand times two hundred dàpọ̀ ti di three hundred and forty thousand naira so easy ní nàìjíríà kí tó ṣe pé akàgbé bẹ̀ láyé fa. ráìsì ó tún wà bẹ̀ láti ṣe ráìsì so ẹran ló dindi wọn di kéésì wọn ò dín kéésì pé táwọn máa gé ní kíníkà ó dindi ló ló dùn ó mẹ́bí ìgbà tó náà ń ṣe pé ẹ káàbọ̀ èmi náà ń ẹlòmíràn tó di pé owó yẹn ó gbogbo òróró ara rẹ̀ yóò ti jò dànù. kótó di kórìyàwó fẹ́ nàtẹ́bá sẹ́nìkan fọ ọmọ lọ́wọ́ ọmọ bíi ọmọ ọdún mẹ́rin lẹ́yìn pé bàbá gbogbo orí rẹ̀ ti dé wú léèlé ẹ̀ṣẹ́ ọ̀làdàdà wọ́lẹ̀dì wọ́lẹ̀dì awùwà ọmọ mi àkọ́kọ́ <laughs> bàbá tó ti di grandpa abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so ńgbà tí nǹkan bá ti wọ́n jù so ìdí nu tọ́pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin náà sì fi máa yálé mọ́sùn ìgbà tí nǹkan bá ti wọ́n jù so Umar wa fẹ́ sòfin à lóbìnrin kan bá yarí ó tó bẹ́ẹ̀ ntọ́lọ̀ ń fún wa ọ̀fẹ́ gbà lọ́wọ́ wa ó tó bẹ́ẹ̀ nbọ lọ́lọ́ ti fún yín ó ní à ọlọ́ni wa in aradtum istibdala zawjin makan zawjin wa ataytum ihdahunna qintara fala ta'khudhu minhu shay'a. أتأخذونه بهتانا وإثما مبينا ìbá kó obìnrin kan sílẹ̀ tẹ̀sí fẹ́ fẹ́mi ìdípò rẹ̀ èyí tẹ́ ti wá kọ́ ọ lẹ́hùn ẹ ti wá fún ní ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù gold ọlọ́run lè gbọ́dọ̀ gba nǹkan kan bẹ́ẹ̀ kọ́ máa kọ́ ẹrù rẹ̀ lọ ni òkè ẹrù lórí ẹrù lórí ẹrù lórí ẹrù tí èsè ẹrù gold ṣerú àwọn owó wa rondórondó ìwà rẹ̀ Umar ní obìnrin lágbọ̀ọ́yé ju Umar lọ ó borí mi ìgbésẹ̀ yẹ kéèyàn máa tẹnu kọ́ sọ̀rẹ́ńdà kó dodo ṣe pé kíni ń wọn bí ọ irú wa ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ èso ọba yóò tú lọ́la àwọn èèyàn tó máa gbọ́n láyé wọ́n ń tètè máa sílẹ̀ kò ní dín kankan kù nínú ọlá àti ẹ̀ yóò àwọn èèyàn sọ pé ah bàbá yẹn kì í jà ń pata tó bá ti ròdò yàtọ̀ sí kínní alágídí irọ́ lásán olódò burúkú wọ́n lè máa jiyàn lórí pé ah, omi tábà wo omi yìí sí eh, liquid irú ètò ń jẹ́ eh, tábà wo páì kí ni kì páì pọ̀ kí la fẹ́ fi gbogbo páì rọ̀ rẹ̀ sí. ọ̀hún ló at the end of the day water is water. Ah. kí ló dé gbogbo rọ́bìṣì tí ọ̀hún à ń sọ tẹ́lẹ̀ tó kàn bá sùkò jẹ́ ó ń kàn fẹ́ fi hàn yín pé orí pé àbórí dàrú torí di eléyìí Umar radiyallahu anhu ó tètè fi hàn ó bínbìn ọlọ́dá Umar ń jàkadì bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà ni tí sọ́dà kì bá kiri kò ní límìtì tó bá ti tí obìnrin lọ́rùn ètò túmọ̀ sí pé a nídìí láti máa influence àwọn ọmọ wa negatively àbáwọn àbúrò àbáǹtí wa negatively tó ní lọ́ọ̀bẹ̀ olùsì ló gbé wọn àdúrà lọ ẹ̀ka òfin hàn lọ ọlọ́run bó forí sí kẹ́sì má yàrá àwọn ọkùnrin ọ̀daràn ní ìsìlójú ayé ó fóbìn fifty thousand àwọn obìnrin gbogbo wọn ṣe ńláwá àtúwà yóò bá lẹ́nu sẹ́wọ̀n tí wọ́n pè jọba yẹn wọ́n ti délé lọ́ba ní tó ṣẹlẹ̀ ni pé. I need láti ní rice le beans and all these things eh, mo ṣe ṣe budget yẹn a máa need twenty five thousand mo ṣe ti rí twenty five lọ́wọ́ mi àti ah, ò lè yá mi fifty yẹn àbí òye tó bá ti gbowó ọ̀parí ẹjọ́ tí ìpínyà bá dé ah, èèyàn ń gbóríṣiríṣi obìnrin wọn wá lọ pé wàláhì sọdáàkì tó fún mi ó fún mi lójú ayé ṣùgbọ́n tó dọ́gbọ́n gbà bá a ṣe délé kó sì dá padà dùn irú rẹ̀ tún pọ̀ kò síbẹ̀ rọ lọ tó sì yẹ bẹ́ẹ̀ kò yẹ bẹ́ẹ̀ ó sì lè mọ ọwọ́ excuse pé àwọn ah, oúnjẹ tí mo rà wá lè bá jọ jẹ ni ah, ọjẹ bíi fóònù sọdọ àkìtì ẹ nítorí bá wù kó fi ṣe so eléyìí jẹba àdéhùn tó tún tẹ̀lé léyìí ó wá látọ̀dọ̀ Ukba. ابن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الصداق أيسره أخرجه أبو داود وصححه الحاكم قال النبي صلى الله عليه وسلم sọ تلو لجن lóore ليتي أبا درج إتو درج ọba dẹrùn jù ètò dẹrùn jù ń lọ lóore jù nítorí òní jíjọ́ kọ́ ọmọ rò pé gbogbo ó ti máa fi ṣe láì obìnrin yìí òun náà òun fún olórí gbogbo ọ̀kájú gbogbo bísíǹnẹ̀sì dẹnu kọ́lẹ̀ ẹ kódà kò tẹ̀sí bí ìgbà tó ń so èyí wọn máa sọ oríṣiríṣi ọ̀dà àmọ́ owó tóbìnrin gbà náà so wàá rí i pé ọmọ yẹn ètò túmọ̀ sí pé kí sọ̀dá kí ó tún wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n kì í ṣe ń tọ́da ẹ rí ẹ̀yin lè lówó kẹ̀sì fún obìnrin sọ̀dá kí tó pọ̀ kọ́ mọ́ tu tẹ̀tẹ̀ nu owó yín ṣùgbọ́n ẹ fi da àwùjọ rú ẹ fi ba àwùjọ jẹ́ torí pé ẹlòmínà bá fẹ́ sinmi lọ́lé ọkọ nísì òun náà lè lé condition wípé ẹni tí ọba ti lè san iye báyìí kan sinmi ṣé ọmọ ń dá tó ọ ni ọmọ tí wọn á sanwó gegege táwọn ikọ kúkú dáa tó ọ yóò wá dàbí ìgbà tá à ń ta àwọn ọmọ ń bọ́ọ̀lù àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ wọ́n lè sọ pé wọ́n ta ọmọ ń bọ́ọ̀lù kan wọ́n tà á fún PSG wọ́n tà ní two hundred million euro. so ẹnìkan sì wà tó yẹ pé òun mọ bọ́ọ̀lù ń gbà jùlọ wọn á fẹ́ tó náà wọn ta ìfà láìsí búrẹ́dì wọn á lè sọ pé gbàtà fóònù náà sórí àtẹ wọn retí bí káwọn yóò rà níbi three hundred million euro làwọn bá ní sábà gba one twenty a etí kọ̀ mọ́ lẹ́dàá gbàtò gan tá a tà ń jọ sí. Si àbí òye wa amáyé tá a tà wọn a máa fọ àwọn ọmọ èèyàn ṣe déédéé àwọn bọ́ọ̀lù òfò àkàràmọ̀kọ́mọ́lá ẹ̀rí pé àwọn ọmọbìnrin kálukú pẹ̀lú sáàtì ó lè má musa níbi wọ́n ti fọ́n sọ̀dák àmọ́ kó musa oríire tó bá ti di ọkọ̀ ọmọ bí àwọn ọmọ alálùbáríkà ní rọrùn tí ò ní bí wàhálà tí ò ní bí pàjọ́ ó rí pé gbèsè ayé rẹ ọ̀la rẹ yóò máa dáa jò nílọ náà ni ẹ dákun kí ló dùn jù bẹ́ẹ̀ lọ kò sí ní tó dùn jù bẹ́ẹ̀ lọ wọ́n ti bá ń lálá gbàgádà àfọwóyè àfọwóyè àfọwóyè ọlọ́run mẹ́jẹ àgbà ká fi wọ àrùn ọlọ́run mẹ́jẹ àgbà ká fi táràn torí ẹ̀ tó bá jẹ́ pé ẹni tí ọ̀bá lówó ò ní fẹ́yàwó irú ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ni kó lọ wá nǹkan kan wá kódà kó ṣe kóòrù kárin tí wọ́n fẹ́ yàwó láyé táwa wí tán táwọn ọba kan ní ibì kan ní nàìjíríà ń bì táwọn á ń sọ pé àwọn àní gbà pípé kẹ́ni tí ọba ti lówó délì kan kó níyàwó méjì ẹ gbọ́rọ̀ sọ̀rọ̀ lélẹ́yìn àbẹ́yìn òde ẹ̀ máa ti ń ṣe torí gbà mí tí wọ́n ti fi hàn jẹjẹ kúrẹ́ dí ọba fún ìmọ̀ táwọn ti máa ẹgbẹ́ tí yorùbá náà máa sọ pé ọlá ń pa bí ẹmu Abe rí nǹkan mẹ́rin yọkàn máa sọ̀rọ̀ jàbùà yọkàn máa hùwà jàbùà bí ìgbà tó ṣe pò nìkan lè hàn níbo lọ́lọ́run ti líǹkì ìgbéyàwó mọ́ pé dandan àfi kó lówó ànábì sallallahu alaihi ní fi hàn wáyé ọkùnrin yóò ní nǹkan kan sì padà fọmọ yìí fún ẹ pé àìmọye láyé yìí ńlọ nígbà tí ò ní ọ̀padà wá dẹni tó ní tọ́pọ̀ àìmọye láyé yìí ló sì ní rẹpẹtẹ nígbà tí ń kọ́kọ́ ń fẹ́yàwó tó padà wá dẹni tí ò ní nǹkan kan má tó láti wá lè máa líǹkì ẹ̀ mọ́ lówó kò lówó sí ẹ̀yin fẹ́ tọ́ yìí tẹ̀yìn ẹ̀dẹ́ká níyàn yan dáa ètò dà lọ́dọ̀ sí ẹni pé ṣé ẹni tó lóun fẹ́ fẹ́ èso wù ọ́ wọ́n lọ́ọ̀lọ́ ọgbà mi ó wù mí kèsì tó lọ tó tún máa padà bọ̀ ó wù mí padà kò sí wàhálà èló lọ wá pé ká sọ fún pọ́gbà ń sọ̀dá iye báyìí ó ti pọ̀ ju owó ọmọ mi èyí sì tún kéré pọ̀ bí kò sọ pé bá ti san two five èèyàn kéré o lẹ́yìn náà èyí náà tó wá pé èyí lè fẹ́ bá wọn so igi kò sí tó burú bí nìsín wọ́n fẹ́ so igi wọn á ní ẹ àti so ìgè lónìí wọn fẹ́ fún ní sọdáàkì wọn á ní fifteen k àwọn ògbóyìnbó ẹ sọ dáadáa ká gbọ́ pàtó abilé ní sọmù fifteen naira wa pé fifteen k ló pé ìpè kéèyàn lọ́dọ̀ tiẹ̀ nítorí ọgbọ nítorí yé ń bẹ òní náírà gbogbo èèyàn máa kí ni fifteen k ó ní fifteen thousand ọ̀dà ìwọ ẹ̀yin náà lè ran obìnrin lọ́wọ́ bá torí tí wọ́n ti fẹ́ sọ náà dọ̀pọ̀ pọ̀. okay ẹ ṣe ìwọ fara mọ́ fifteen thousand ó ní à ah, ní ìfaramọ ọ ó sì bẹta torí pé tí ọba sọ mẹ ọ̀pọ̀lọpọ̀ máa ń délé tí ó fàrígà ó lòun ọfaramọ ọdà ìwọ fi kún un bá lòun fi two thousand kún pé Ọlọ́run mẹjẹ má tẹ ẹsẹ pa rẹ tó bá ní ọdà ó fi five ó di twenty ọmọ tó lò wọn gbà kò sí hàn bẹ́ẹ̀ a lọ́bọ̀ ní lọ́lé ọkọ abẹ tí wọ́n wọ́n máa ń ṣe lẹ́ẹ̀mejì yọ gba sọ̀dáàkì lẹ́ẹ̀mejì ó lò ó lò wọn gbà nígbà tó nọdọ àwọn tó fi five kù ó di twenty five ṣé o tún fara máa ń tẹ àbọ̀ fara ó gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yes ẹ̀tọ́ rẹ̀ nìyí ẹ̀tọ́ rẹ̀ ni because ó ti ṣẹlẹ̀ rí pé obìnrin tó bá délé ọkọ tán yóò yá fún ọkọ sọ́ni à wọ bọ́ọ̀bì títa ní bọ́ọ̀bù èló ló rò kọ́ sánsọ̀dọ̀ ẹ̀sìn two thousand nínú àà ṣé ìbá pé kí wọn máa gba ọkọ létí so wọn bá gba iná ojú ẹ two thousand tí ojú tó wọn fi dá kọ̀ mu lọ all times ẹ̀ by hundred sọ̀rọ̀ kó di two hundred thousand sọ̀rọ̀ kó ọkọ̀ gbọ́nkọ̀rọ̀ yàrá tó o bá kọ́ gbangba torí ẹni tí sọ pé sọ́tí obìnrin lọ́rùn ó náà fẹ́ gbọ́ ọ lẹ̀ obìnrin mi burú bàjẹ́ so ẹlòmíì bó ṣe ṣe fọkọ nu àtìgbà tọkọ tó times ẹ̀ báyìí ntọ́ tẹ lọ́rùn ó náà bàbá òun fẹ́mi káwọn bàbá mi náà wọ́n sọ pé six thousand wọ́n sàn àbí àwọn bàbá òun ni táwọn fẹ́ gbà làwọn sọ wọn sọ ọmọ kó ń lọ fẹ́ fẹ́ àmọ́ ti fi ọ́nì ókè kò sọ àlà ó ti sàn sọ̀dá ní ọba adigun negotiate eléyìí ń bó ṣe jẹ tó tí sọ̀dá kì bá kéré obìnrin máa ń lálùbáríkà unlike tí sọ̀dá kì ó ti wá papọ̀ jù torí ẹ̀ arọ àwọn obìnrin ẹ má bu sọ̀dá kì tí ó pọ̀ jù fáwọn ọkọ yín láti yàmá ìmọ̀ pé lónìí yìí ọkọ wọn bàjẹ́ ọkọ wọn bàjẹ́ àwọn obìnrin ti pọ̀ bàjẹ́ àwọn ọkọ kéré jọjọ yóò bá sì sọ wọn ní ọkọ wọn láyé lọpọlọ ṣe gbé tiẹ̀ pà kí wọn má gbà má lọ́wọ́ òtúmọ̀ sí kẹ́yìn náà ya rúdù ẹ̀yìn ọkùnrin tó ń tanra rẹ̀ dànù òtúmọ̀ síbẹ̀ kí wọn náà máa wò pé àwọn obìnrin gbà wọn ò ní gbà rere wọn ò gbà inṣàlá rere wọn ò gbà inṣàlá so ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ ní ká má sọ tó bá ti rọ́kọ má lè má jù sì má bẹ́ lọ kọ́lọ̀ wọn kọ́ lálùbáríkà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ìṣèkà wọn máa lẹ́mìí pé àwọn fẹ́ fọ́ọ̀mù fámìlì pẹ̀lú obìnrin tọ́lẹ́sìn tó tí wọn náà bá ti rọ́kùnrin tọ́lẹ́sìn gbogbo òṣègbà òṣàwò ẹ dákun ẹja filẹ fọlọ lọ́nà tó fi jẹ́ pé inṣàlá inṣàlá àwọn nǹkan tí ó rẹ̀ yín lẹ́kún yóò padà wáyé àwọn ọmọ alálùbáríkà dáadáa ti máa ń ṣẹlẹ̀ láàrin yín àmọ́tá bá ní lálágbọ́n dandan àfirú ilé àfirú ilé èèyàn lè lé ńlẹ̀ o èèyàn lè lé ńlẹ̀ lápèjúwe ní ìsìn ọ̀fà kan wà fẹ́ni tí máa ń fẹ́ a ní ọmọbìnrin kan tó wá lónìí pé kábò ń kò lọ́kọ rí wàláhì àmọ́ ọmọ thirty five years ni tàbá rẹ̀ ni ti ń fẹ́. ẹ ronú sí i títí àárọ̀ ọ̀la. <laughs> torí di padà. bíi kápẹ́ lónìí lónìí láàbò ọ̀rọ̀pọ̀ láti nítọ ọwọ́ ọlọ́run lọ́wọ́ àwọ̀ kàn kéde rẹ̀ so ẹ̀yin ẹrú ọlọ́run á kéde fún wọn so ẹ̀yin lè má ní interest tẹ́ ẹ bá mẹ́tò ní interest ẹ dákun ẹ sọ fún wa so ẹ lè ma kò ní condition wípé ah kékin àníkọ́lọ́ mẹ́nìkan wa àmọ́ condition rẹ̀ ni pé kó jẹ́ mùsùlùmí gidi òun kórìíra ẹni tó dìsìbò òun ṣe lẹ́yìn ìjẹ́bù ṣe jẹ́ ń bẹ̀ ọ̀dọ̀ ẹja dúró bá lónìí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك